ok nka a nye ya eburu eh. <laughs> Wala munu, <laughs> <laughs> Bakuji me ko nyaza. Hala ko che tu ko ha. Ko yi. Wallahi em eh honorable Luka Akila Barde. Ah wana ye mjini myo wu me jo kampe ba mako jona mako jona ga to ya kamata ma ya gungu ibwa. Wala wana ga. Baji mo ge nga madami madami che sho anyi la da ko fa anya madami da ga mapin kuwa. Kai. Mhm, kai n ko ye honorable richard n bɛ se ko kan mi wi koyi. walayi. yemi yema ko yɛlɛma sogo kɛ yakubu dɔn. hinɛ hinɛ. ɛlɛn kɔ. yahɛ. you are a failure you are a failure you can never make it. ẹ rí láàbù àmì dọ́gẹ́. làbọ̀ ká sikẹ́lẹ̀ tẹ̀bọ̀ o. hayẹ́ mi jẹ́ mi nà gbéra kankan. awọ ìkàwé kàwé bá a nù mina mimi ara sani gisha masu ma yau masu kotelo mga ga malalai mm. masu kotelo shagi a wala je juye <laughs> wala je mota ai ke kila mi hihi gaskiya skele tala muku ni o skele tala ku gaskiya skele tala muku yanzu re skele tala gaskiya shan me ji burmila mota kwa don yana ba hin hai in dai ba skele ta hinana ayemi ala mota ga mimi kwela ga pitibolo zogo jẹ mi jin hai abatu yẹ ma ti kẹ bi mi da ho kele ti dẹwọ ba kẹkẹ nu wọ ṣagbọ yẹ ba titi wa mi lati ba naa hun. a mẹ jibu jẹ susu kọ. sẹmira mi a ni gaskiya n bẹ o ṣe a mi san ba cɛ kan ka wa wa ba. aw ye wa mi cɛ ya. ba ka kɛ ɛ jinkɛ dun ko mɛnɛ a ko ɛ sɛ ɛ jinkɛ kɛ jɛ hɛrɛ kɛ ɛ jinkɛ. ɛ ma ye hɛ mogo nakara ahụ ma ụgwọ ọgwụ kpọkwa uche ai gwa ho ha ha su moto ai gwa ho kada ba le Hả, ban yan hana shi ne da haɓa mota na ta kuta daga ja mota lau Oh, moto. Ya, ha ba da wala wala moto wajen ga wala moto.